بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين أتنفي الوافع الجوكو جمعك وصولي وتنسولي وتوزابون الفقه في الإسلام المدينة سنتا فقا بدو بماشا نوشا واتر عبد الله كبابي شالكون تسواجي لدي أتيا بدا دراسي فما ولا جنبي لن wọ́n bẹ̀rẹ̀ nínú yàrá ìgbóhùnsáyẹ́ pẹ̀lú àwọn olùmọ́wà fọ̀bílẹ̀ tó ṣe àdòkúrò ṣàròfìdín gbadébọ̀rọ́jí àríwọ̀gbọ̀lọ́wọ̀rọ̀ àtúnwájí aláṣà àti ìdásílẹ̀ medina center pápá abẹ́ẹ̀dẹ̀ nílògún àṣọ ayatollah sheikh ẹ̀kàbọ̀ sórí ètò sà bẹ́ẹ̀ láòkọ́ wọ́n ní ọkọ tó ń sọ fún ìyàwó rẹ̀ fóònù ìyàwó méjì lóní ìyàwó ẹlẹ́ẹ̀kejì fóònù ìyàwó kejì wá bàjẹ́ ọwà ìyàwó kejì wá sọ fún baálé rẹ̀ gbẹ́tọ̀ fún bóun wá fóònù míì ọkọ ìwá ń sọ fún ìyàwó kẹ̀kẹ́ pé kó ṣe sùúrù fóun ò fi rí owó tó ń fi ra fóònù méjì tó jẹ́ pé àti ìyálé àti ìyàwó ni wọ́n ra fóònù kan ní ìgbà tí nǹkan kan tí ó sì mọ́ fóònù ti ìyálé tọ̀ báyìí ni ọkọ wí títí tó sàn fi òun dọ́là títí tí ọ̀ka àti bá ìyàwó rẹ̀ gẹ̀ẹ́tì fóònù míì má wọ́n á ní ìjẹ́ ilé ìsìn ó bọ́ sábẹ́ wípé ó ń ṣe àbòsí ni àbí ó ń ṣe déédéé ilé ọjẹ́ alákọ̀ọ́kọ́ láti dublin wọ́n ní báwo ni zakati gold yíyọ báwo ni ó ṣe lọ tí èyàn bá fẹ́ wá yọ zakati òun tán tàbí èyàn bá fẹ́ wá yọ zakati náà tí èyàn bá fẹ́ kọ̀ǹfàtì gíráàmù ẹ̀ pé gíráàmù owó àlòkù lèyàn kọ̀ǹfàtì ẹ̀ sí ni àbí gíráàmù tuntun òun lèyàn fi ìbálò rẹ̀ tí èyàn fi yọ ní zakati èyàn jẹ́ ìpìlẹ̀ kẹta wọ́n ní ọmọ àbúrò àwọn tó ti jẹ́ aláìsí ṣé èèyàn lè yọ zakati fún torí kí ìyá rẹ̀ kó lè mọ́ rí bùkátà gbọ́ lórí rẹ̀ ẹjẹ́nà ló wọ́n ṣe alhamdulillah wassalatu wassalamu ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته obìnrin tí fóònù rẹ̀ bàjẹ́ tó sì tọrọ lọ́dọ̀ ọkọ pé kó bọ̀ ń wá mi ọkọ wa sọ fún yín pé kó ṣe sùúrù fún tó ń fi rówó ra fóònù méjì tó ń fún obìnrin tí fóònù rẹ̀ bàjẹ́ àti ojú nǹkan pọ̀ mú fóònù rẹ̀ tóbìnrin wa ń béèrè pé ṣé ìṣèdọ́gba lè lẹ́yìn àbábòsí àkọ́kọ́ kò sí tàbí ṣùgbọ́n wípé pẹ̀lú pé yóò ra fóònù mi fún kò bá ra fẹ́ lómi kò bá má ra fẹ́ lómi ríra fóònù fún yàwó kò sínú nǹkan tó jọ ara yàn lórí ọkọ kò sì sínú nǹkan tó dójú sí ọkọ lórí ìyàwó kìí sóúnjẹ kìí ṣe nǹkan mímu kìí ṣe bùgbé kìí ṣaṣọ tí ọwọ́ sọrùn kò sínú ìtọ́jú ìyàwó ṣébí ìtọ́jú kẹ́ máa pariwo sí òun náà ní pẹ́ lọ́kọ kìí bọ́yìn ẹ lọ́kọ kò mójútó ibi tẹ́ máa gbé ẹ lọ́kọ kò dáṣọ sí yín lọ́rùn òun ní fóònù àti sógi lásán òun ní fóònù kìí ṣe àṣerẹ́mì àṣerẹ́mì sí torí délé tó bá ṣe fún dáadáa lọ́kàn fẹ́ ṣe fún Allahu azza wa jalla sọ pé má alal muhsinina min sabil wọn ò fààyè bá wílẹ̀ lórí ẹni tó fẹ́ ṣe dáadáa sọ̀gá máa béèrè pé sábòsí ní ṣe àbí ìṣèdọ́gba àpẹẹrẹ pẹ́ẹ́fẹ́ dalẹ̀ ara yín rò ní. ẹni tí wọ́n sì ń dán ọlọ́run ro eléyìí òun náà fẹ́ dalé rẹ̀ ru eléyìí dáadáa ló fẹ́ ọ bá lágbára rẹ̀ lónìí wọ́n bá lágbára rẹ̀ fi lẹ́yìn ọdún mélòó ṣègbà tó tó lágbára ni kò ní lọ torí pé ra fóònù fóònù ò sí nù nǹkan àníṣẹ̀mí kò sí nù nǹkan tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀mí rẹ̀ àti mímí rẹ̀ torí délé kí sọ̀rọ̀ ẹ̀ lórí ọkọ tẹ́lẹ̀ náà nítorí sì pé látijọ́ ti délé tẹ́ ti ń kò sẹ́nìkan tó ń ra fóònù fún rí tó ń bá wá ní kó wọn ra fóònù fún wọn torí fóònù ẹ̀ bàjẹ́ kò sí tàbí ṣùgbọ́n ẹbọ́bìn ni wọ́n wọ́n padà máa fi sóge wọ́n padà máa ṣàṣehàn tí ìyàwó kejì ó fi mọ̀ yín pé ọkọ lọ́ra fún ọ òun gbà tí ọba wá ṣe báyìí tó ń bá wò pé ọ̀ra fóònù fún ọ fóònù tiẹ̀ náà ti ó lè ti bàjẹ́ rí ẹnu tó náà ti délé ọkọ tó ṣe pé ó ti sọ fọ́kọ tọkọ ọ̀rá fún àti gbogbo ohun tí wọ́n ń ṣẹlẹ̀ ńlé náà wọ́n jọ máa gbọ́ tó wọ́n á rò ní ìsìn pé tí wọ́n bá fi ra fóònù fún wọ kò ní jẹ́wọ́ nìkan wọ́n rà fún wa àtẹ̀kejì rẹ̀ nù kí ló dé táwọn obìnrin ọ̀fẹ́ràn ara wọn so ẹjẹ́ kọ́ rà fún ẹ̀yìn àtẹ̀kejì ní ọlọ́run falùbáríkà sí ẹjọ́ tó ti ṣe jẹ́ wọ́n ní táwọn bá ní gold gold làwọn ṣe wọn grams rẹ̀ eighty four grams tí wọ́n bá ti ní eighty four grams of gold yóò yọ ìdá kan nínú ogójì one over forty one over forty rẹ two point five ìnìkan ní pé tuntun àbòṣùwọ̀n awúwo kò sí yàtọ̀ òṣùwọ̀n kan náà torí ẹ̀ ló ṣe pé fi gold pààrọ̀ gold ọ̀rọ̀ eléyìí ti pẹ́ eléyìí tuntun ni kò ṣẹlẹ̀ òṣùwọ̀n kan náà la fi pààrọ̀ ara wọn eléyìí ń jẹ́ bó ṣe jẹ́ sáwọn lè yọ zakatu fún ọmọ àbúrò àwọn lóbìnrin bẹ́ẹ̀ni à ń bẹnu ẹni tó lè gba zakat lọ́dọ̀ yín àbúrò yín kan bẹnu ẹni tó lè gba zakat lọ́dọ̀ yín ká pọ̀ máa kó sì torí pé tó lórí yín ẹ máa bọ́ ẹ máa náwó lé lórí yìí ṣe bàbá yín kì í ṣe ìyá yín kì í yín bẹ́ẹ̀ ni kì í ṣe ìyàwó yín wípé kẹ́ máa yọ zakat fún. zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six tààtà bá ń bẹ ní nàìjíríà zero eight zero eight five six seven seven seven two six fáwọn tí ó bá ń bẹ nílẹ̀ òkèèrè láti tìwọlé plus two three four eight zero H 83293896 plus 234 8083293896. Wàlégún Sàlámù Ràhmàtàláhì Bọ̀rọ̀kàtúhù. Wàlégún Sàlámù Ràhmàtàláhì. Ó báyé ọdún gbé. Orúkọ ní orúkọ ní àdíjẹ́ bí ń pè.

gbogbo tàbí ẹ̀ka lára rẹ̀ tó sọ sí nǹkan àwọ̀tẹ́lẹ̀ obìnrin tàbí lára rẹ̀ ó ti kéèkì ó ti kírun tí ò sì ní mọ́ rárá. alhamdulillah obìnrin tí ọkùnrin ti kọ sílẹ̀ ṣùgbọ́n tó máa ń bẹ lọ́wọ́ rẹ̀ fún ọkùnrin yẹn ǹjẹ́ ó wá lé lọ́ máa bẹ ọmọ yẹn wò nílé ọkùnrin tí ò fẹ́ má àbí kò lè lọ bẹ̀ wò ó tọ́ pé kọ́ lọ́ máa bẹ̀ wò àmọ́ kèsì ńlẹ̀ rẹ̀ hmm. nítorí pé ìwọ àtọkùnrin yẹn ẹ ti di àjòjì síra yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́jẹ́ lọ́kọ láya nísìnyí báyìí òrùlé kan kò gbọ́dọ̀ pawọ́ àti ẹ̀pọ̀ òṣìṣẹ́ tàbí ṣùgbọ́n tó bá lọ lọ́wọ́ ọmọ rẹ ó ṣe ṣe kọjá lóyún torí di eléyìí báyìí ọlẹ́tọ̀ láti rọ́mọ rẹ ṣùgbọ́n kìí ṣe nílé tiẹ̀ ẹ sì pàdé síbi kan tọ́jọ́ pé tó bá fẹ́ rọ́mọ ó ti mọ bí ó ti ṣe ṣe tọmọ lọ dúró dì ń bẹ́ẹ̀. o sì gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú màsí tiẹ̀ náà torí kọ́ má bàa kà kún pé ọ̀ ń gbẹ̀yìn wá rọgbó sáwọn ọmọ lórí wọ́n fẹ́ bà jẹ́ wọ́n kọ́ ọmọ gbọ́rọ̀ sùn lẹ́nu kí ẹbí ṣe jẹ́ tó láti lè nítorí pé òun náà sì ni bàbá rẹ̀ ṣùgbọ́n kì í ṣe níbi tí wọ́n ń gbé àbí ibi tí wọ́n náà wà pẹ̀lú ọkọ rẹ̀ tuntun ẹ ti níbi kan tó ṣe pé ọmọ lọ wípé ńgbà wá ti dìgbà báyìí nínú oṣù tó bá fẹ́ rọ́mọ yóò lọ síbẹ̀ yóò rọ́mọ ṣètò bá ti rọ́mọ ọmọ padà sílé títí tí wọn náà fi dọ́mọ padà fún ẹlẹ́yìn ìjẹ́ bó ṣe jẹ́ kò sí tàbí ṣùgbọ́n lẹ́yìn bá rí ọmọ tó wà lọ́dọ̀ ọkùnrin ní ipò pé ń tọ́jú rẹ̀ ó sì ń ṣe dáadáa ẹ sọ pé ẹ rí pé bó ṣe wọ̀ náà ni ó sì ń rí ìtọ́jú tó yẹ òun náà sọ pé kò tọ́mọ wà ọ̀bọ̀n hmm. làmù náà ni hmm. torí ẹ̀ gbogbo rọ̀rọ̀ kò lè fi nìkan lóye hmm. sọ̀ńtọ́ bẹ̀ ni pé kò ní wùyọ ọmọ láti dìnnà sọ́mà rẹ̀ gẹ́gẹ́ bí òṣè wu bàbá ọmọ kọ́mọ ó dènà sọ̀nà ṣùgbọ́n nǹkan tẹ́ bá lè rí ṣe náà lẹ́sẹ̀ èyí tẹ́ lè kọ̀ṣẹ̀ bùkátà ká sọ wípé èyí tí ń lò ọ̀dà èyí tí ń fi sára bí èkísà ni kó tó di pẹ́ fún lómi torí tó bá pé èyí tí ń lò náà bá jẹ́ tuntun tó bá sì jẹ́ pé èyí tí wọ́n ti ń lò látọjọ́ tó ti pẹ́ náà ni tí ò ti dèkísà tí bá tún fún ní mẹ́ta mi ìfẹ́ fún mẹ́rin mi kí ló burú mbẹ́ tí nǹkan ní bá di méjì àìbínú sí torí di eléyìí báyìí ẹlẹ́tọ̀ọ́ láti rọ ọmọ yín ṣùgbọ́n kì í ṣe lè tiẹ̀ òun náà lẹ́tọ̀ọ́ láti rọ ọmọ rẹ̀ tí ń bẹ ọlọ́dọ̀ yín ṣùgbọ́n kì í ṣe lè yín ṣe àyíká náà ni ó ti jẹ́ pé àwọn abánidásọ̀rọ̀ wọ́n ti dá sí láàrin yín pétọ̀ nígbà tó ń bá fẹ́ rọ́ọ̀mà rẹ̀ bó ní kọ́ máa wá gbà tí wọn náà bá fẹ́ rọ́ọ̀mà rẹ̀ ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ bó ní kí wọn náà máa wá nígbà tó bá ti fẹ̀ sí àlàkalẹ̀ àti pé ọ̀sẹ̀ mi ogún mi kò ní wáyé. ẹ lórúkọ mi o. Wàlẹ́kùn sálàmù rahmatullahi wa barakatuh. Ó kọ́ ìyẹ́jú bẹ̀. Wọ́n sọ̀rọ̀ nípa ti òwe ìbéèrè yín sábàbà àbúrọ̀kọ́ akẹ́wọ̀n lọ́wọ́ aláàbíyà ní àwọn ọkọ̀ nípa tàbáṣì àlọ́wàdá ẹ̀rọ àbájẹ́ ẹ̀rọ ọ̀gbìn ní mọ́tò sí káàkùn ká ṣùkú ẹ̀rọ but àwọn yìí tí ó bá ti lò àwọn onímọ̀tò àlẹ́gbà tó ní tuntun jẹ́ máa fẹ́ dúnyàn lẹ́yìn tí ó jábá lè bomi sẹ́ni tí ò ṣe nǹkan yẹn amàlàgbàgbà tí mi ò ká ló fẹ́ nìyàn tí ọba ṣe ọgọ́dọ̀ yẹn ṣe àbálá yẹn ò pè é ẹ̀rọ ọkọ̀ nìyẹn alhamdulilayi alislam wọn ní ká fomi ká fi yọ ẹnu nígbà tá a máa ń ṣàlùwàlá lẹ́yìn ìgbà tá a bá fọwọ́ wa méjèèjì fífi omi yọ ẹnu ó pè fún pé kó o somi sùkùsùkù lẹ́nu rẹ̀ tó bá jẹ́ pé àwọn eyín ẹnu èèyàn ti ká lọ́nà tó ṣe pé èèyàn ò ní rí omi fi ṣe sùkùsùkù dáadáa báwo láti máa ṣe bó ti ṣe lè ṣe wà tó bá yẹ kó bá fọwọ́ di ètè rẹ̀ mú dáadáa tó wá fi omi tó somi sùkùsùkù lẹ́nu rẹ̀ èyí tí ó jò jáde ó jò jáde ṣùgbọ́n èyí tó pọ̀ jù nínú rẹ̀ yóò ṣe é ṣe sùkùsùkù òfin ṣeré ẹ̀sìn sọ ìpín ìta bá ti lè ṣe a ò gbọ́dọ̀ pátì nítorí ìta lè ṣe torí ẹ̀ ètò ló bí ọ léèrè nípa rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀l kìyàmá òun lè tó lè ṣe kí ló dé tó fi pátì kò ní bí ọ nípa ètò lè ṣe torí ẹ̀ fattaqullaha mastata'tum eléyìí tí agbára rẹ̀ ká ọ̀gbọ́dọ̀ jọ bọ́mọ lọ́wọ́ nítorí ìtagbára rẹ̀ ọ̀ka. zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. Wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Pẹ̀lú ẹjọ́ gbòòrò. Náà ìbéèrè ń صلاة التراويح نافلة ni eléyìí tó ṣe pé kì wá àfilóso Ramadan ó sì yẹ kí gbogbo mùsùlùmí tọ́jú pa mójútó òun náà ni kìyàmù Ramadan tí a bá ṣe lẹ́yìn sọláàtì làṣà tá a wọlé tá a lọ sùn tá a jí àfi lásìkò tá a jẹ sàárì tá a múra tá a lọ sásùbà kò sí ní tó burú bẹ́ẹ̀ àmọ́ tí èèyàn bá jẹ́ pé èèyàn bá mọ̀ pò máa jí lóru kéèyàn máa lọ ṣe nílé lónìkan lóru yàn ọlọ́lá ju ètí ń ṣe pẹ̀lú ìmáàmù mọ́ṣáláṣí lọ nítorí pé ẹ mọ̀ pé sọ láti tá a máa jí láti ṣe lóru kò rọrùn hmm. kò rọrùn fún gbogbo èèyàn láti ṣe àbí èèyàn mélòó ní sọkìyàmù lẹ́yìn tó kọ̀ọ̀ṣẹ̀ bùkátà pé kẹjọ́ rìn àjò kọ̀ọ̀ṣẹ̀ bùkátà pé kọjá kó ti ra yín tẹ́ ẹ bá lè fi gbogbo sọ láti yun tẹ́ ẹ fi sípò òru lẹ́ẹ̀ma jí ṣe ńlọlọ́lá jù so yóò máa jẹ́ qiyamul layl naam tahajjud. ẹ lórúkọ ni o aleykum salaam wa rahmatulah ó gbẹ́gbẹ́ sí pé ẹ̀dá kan bá gbọ́n sókè díẹ̀ sí ìbéèrè yìí ọ̀nà àwọn ẹgbẹ̀rẹ̀ nípa ẹ̀rọ akọ̀ọ̀mọ̀ ìṣòro sọ nǹkan tó sì wọ́n ọmọ yá wọn àti ìyàwó láti ṣe ìyàwó àwọn ọmọ yẹn máa jà padà ní pé owó tó máa ní ẹ máa lọ ẹ máa sì ọmọ yìí so wọ́n kò padà wọ́n máa ń kọ́ bí so ẹ̀kọ́ bí ìyàwó padà àmọ́ bí wọ́n ti ta padà kọ́ bí láti sọ ní láàbàjá padà kọ́ bí tí wọ́n máa ń kọ́ bí kàyí wọ́n ti wọ́n padà so wọ́n tẹ́lẹ̀ Alhamdulillah, islam kò lòdì sí pé ẹni tó fẹ́ dáko kó jẹ́ pé ó ti gba owó èrè oko tí ó rì ṣáájú kó tó di kọ́kọ́lẹ̀ yẹn pé kó ti ta èrè oko ṣáájú kó tó di kọ́kọ́lẹ̀ islam ò lòdì sí kódà àwọn olùmọ̀ nípa ìṣẹ̀rí àtúnsọ pé kì í ṣe dandan kéèyàn jágbẹ̀ tó bá pé ní ìsìn àgbàdo tí jáde àgbàdo jáde lóṣù márùn sóni èèyàn lè ta àgbàdo fẹ́ni tó ń bùkátà àgbàdo látòmí yìí lórí pé tóṣù márùn bá pé ní ọjọ́ oṣù báyìí èèyàn kó àgbàdo ẹgbẹ̀rún àpò fún tó sì jẹ́ pápó kọ̀ọ̀kan wúwo rẹ̀ ó tó báyìí so ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú torí pé wọ́n ń pè lẹ́yìn ní bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀m òun ni islam gbà pé a lè ti gbowó ọjà kalẹ̀ ṣáájú kọjá gan tó jẹun tó lù wá dá hmm. so ṣùgbọ́n eléyìí rírà àti títà ní kété kí yá ọ lówó èyí táyì ń béèrè wọ́n yá ọ lówó ni wọ́n fi gbèlé hmm. islam ọ̀farama islam ọ̀farama ó lè lọ bólówó kan tí wọ́n sọ pé agbẹ́yìn wọ so ọ̀ta àpò ẹ̀wà ọgọ́rùn-ún fún un àpò ẹ̀wà kọ̀ọ̀kan yóò sì máa jẹ́ sixty kg àwọn sì gbà wọn á ní ọgọ́rùn-ún èlò ní ọ̀jẹ̀ wọ́n á lọ tà fún wọn lórí ẹgbẹ̀rún àbí lórí ọgbọ̀n àpò ọgbọ̀n ẹgbẹ̀rún náírà tá a sì máa pé ẹ̀wà yìí ó ṣeé so lórí ọgbọ̀n ẹgbẹ̀rún yẹn ni ta ọgọ́rùn-ún àpò fún kò sí nǹkan tó burú lábẹ́ nítorí pé tí ìwọ ọba tà látàlẹ̀ nìsín gbọ́dọ̀ bá ti ró hmm. tí wọn náà fi dako tó ọba tà látàlẹ̀ tí wọ́n ìsàgbẹ̀ so bóyá owó tí wọ́n fẹ́ gbà lónìí yẹn àwọn nǹkan kan wà tó ṣe pọ́ fẹ́ ti ṣe tí ọba ṣe ìsàmì rẹ yóò pọ̀ sí ìṣòro hmm. tó sì ti máa ń pé kó tó dìgbà yẹn owó tó fi lọ ra ìwà yẹn wá lọ́nà tó fi rà lọ́nà tí ò ní gan lápá pẹ̀lú iye tó dáhùn ọwà so ìrànlọ́wọ́ wà nù ilé yìí àmọ́ pọ̀ yáwó àwọn tó bá pọ̀ bá tó bá kéré ọkọ̀ èmi náà lọ́ọ́ ta fún ó sì gbọ́dọ̀ má ta fẹ́ lòun ṣe bó wẹ́n tó yọ olówó lọ́yẹ kọ́ gbà ṣe lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́. Hello lọ́kọ̀ yín Hello. Aleykum salaam wa rahmatulah. Ọgbẹ́ ìgbẹ́ ọdún gbé. Ìbéèrè ń pápá àpá láti gbogbo kíwà ọlọ́wọ́bà náà rẹ̀ níwà ìbéèrè yẹn pápápá bàbá ìbéèrè yẹn alhamdulillah tó wá sí nínú Ògbómọ̀ṣọ́ ń bíbá yìí dáadáa dáadáa ẹ láǹfààní láti jẹ sáré títí agogo márùn-ún àbọ̀ ẹ láǹfààní láti jẹ sààrì ṣùgbọ́n mẹ́jọ pẹ́ sí bíi agogo mẹ́fà ó kù bíi ogún ìṣẹ́jú ó kù bíi ogún ìṣẹ́jú àwọn kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mẹ́jọ pẹ́ sí báwọn torí pé kánàbì sallallahu alaihi wasallam tó bá jẹ sààrì tán àlàfo tún máa bẹ láàrin ìgbà tó jẹ tán sígbà tá alifájàre ọ̀yọ́ àmọ́ tó bá ti wá di kàráǹgídá pẹ́ tètè jí so tẹ́ bá jí tí ń kúfẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n á pe as-salatu khayrun minan nawm tí ń sàmì wípé àlùfájàrí ti yọ gbogbo ntẹnu yín bá lè jẹ ládàbínú ni bóyá omi ni àwọn ètò ẹ̀jẹ̀ náà sígbà tí wọ́n fi pe sọ̀lá àsìkò sàárì náà nà. ẹlọ́rọ̀kọ yìí o ah, ariwo ń bẹ́ẹ̀bẹ̀ wo ó kọ́ yẹ ní pé tẹ́bà ti kúrò ní ariwo kẹ́ẹ̀kì padà Uh, ó lárí ojú ẹ̀ mọ́ zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ̀ ìbéèrè yìí. ìbéèrè mi ni pé ẹni tó jẹ́ pé a ti lọ ṣe ágídùn nìka rẹ̀ kò sí àti ìṣe kò ní mọ́tò ṣé ó lè dáná sàárè fún yẹn gbà. alhamdulilayi tó bá pa bá gbàgbọ́ yẹ ẹ̀sìn àní ṣèbéèrè nítorí pé ẹni tẹ́ ti ṣe ákúdù lórí ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ẹ ti sọ igi pẹ̀lú rẹ̀ ó ti dìyàwó yín báwo lẹ́sìn wá sọ igi pẹ̀lú obìnrin tó ti dìyàwó yín tẹ́ fílẹ̀ sílé bàbá rẹ̀ àwọn bàbá tí ń sọ pé ó dìgbà tẹ́ bá tó ṣènáwó bí àwọn tó kó wádọ̀ rẹ̀ gan-an ọ̀gbọ́ ìsìláàmù yìí nítorí pé tíru eléyìn tọkọ bá súnmọ́ tó bá doyún irú wọn sọpọsọ ìdìnnà ni sókè àní tó tẹ fàyè rẹ lẹ tó náà tó wá ń béèrè pé sọ lè dáná fọ nítorí ju náà lọ gan ó lè gbà lọ́dọ̀ rẹ̀ wọn jẹ bó ti hello. gan wọn bá Àmín àmín. Nígbà ọgbọ́n òṣèré àtọ́ríkà lórí láti sọ sí alhamdulilayi gbogbo àdúrà tàbá fẹ́ ṣe nínú sọ́láàtì wa kì bá jẹ́ ìforíkanlẹ̀ kò bá jẹ́ ní tẹ̀síáhódù ti parí ó gbọ́dọ̀ wà lédè lárúbáwá ni ìgbà láyé ò sí fún wa báyà sọ́láàtì ọ̀ranyàn là ń ṣe tàbí náfìlà wípé ká ṣàdúrà lédè ní ìtọ́yàtọ̀ sí dè lárúbáwá iná àlàfi sọ wípé kẹ́yìn ọ̀bá ti gbé dè lárúbáwá ó ti tó kẹ́ máa sọ pé allahumma atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar ẹ máa wí eléyìí náà ti tó láti tọrọ orí ayé àtọkẹyàmù láti wá ìsọ níbi aburú gbogbo aburú torí de eléyìí <clears throat> gbogbo mùsùlùmí náà ló sì fẹ́ máa dùn àyè àdúpẹ́ fún Allah wọ́n ní báwo làwọn ti dá àmọ́ ti bàlágà náà tó ṣe pé àwọn ò rí àmì eléyìí tó lè jẹ́ káwọn ọmọ kò ti bàlágà lára rẹ̀ tó bá pọ̀ ọmọbìnrin ni tó bá ti ṣe nǹkan oṣù kò ti bàlágà bákan náà atọ́kùnrin àtọ́bìnrin tó bá ti lálàá wípé ìbálòpọ̀ ṣẹlẹ̀ láàrin àwọn àtẹnìkan tó wọ́n sì jí wọ́n bá àtọ̀ lára wọn àpẹẹrẹ kan ti bàlágà nù bákan náà ó ṣeé ṣe kó jẹ́ pé aláǹfààní àti màlọ́dọ̀ ọmọ tó ti hun abẹ́ àbó ti hun abẹ́ ọmọ tó bá ti hun abẹ́ ní irun yíyí tí máa ń hù yíká abẹ́ ọkùnrin àtàbẹ́ obìnrin yàtọ̀ sí irun fẹ́lẹ́fẹ́lẹ́ bíi irun abíyá adìẹ irun tí máa yí tó bá ti hù yíká abẹ́ ọkùnrin tàbí obìnrin ó ti bàlágà tí àbáwá rí gbogbo àwọn àmì yìí so a jẹ́ pé a wọ ọdún ìbá àjọkùnrin ìbá àjọbìnrin tí wọ́n bá ti dàgbà dọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ti bàlágà tí wọ́n bá ti dàgbà dọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ti bàlágà ẹlẹ́yìn ìjẹ́ bó ṣe jẹ́ tó bá jọ́ ọmọbìnrin ni ẹ̀yin ò láǹfààní àti mà bí ó ti rí nǹkan oṣù àbí ò tí ì rí nǹkan oṣù ẹ̀yà gbé pamọ́ fún yín kó ṣàlàyé fún yín lẹ́ẹ̀ róyún hmm. oyún báwo ò lọ́kọ ò nìkan ọlọ́lóyún tó ti kóyún ẹyẹ ni so a fi ṣàpẹẹrẹ pé ọmọ àwọn kọ́ kò ti bàlágà torí pé èèyàn kì í lóyún láì jẹ́ pé ń ti ń ṣe nǹkan oṣù. Ah, wọ́n ní ṣé ẹni tó jẹ́ pé ó ní àìsàn pẹ̀lú púpọ̀ láǹdé tí ó lè ṣe fídíà látàrí wípé ó nílò láti máa mú omi ní gbogbo ìgbà ah, ẹ̀yẹ́kùnrin ṣe ẹ lórúkọ yẹn o. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Ọkùn ìyàjú ń pè. Ń pè láti ọjà àkọsí. Ìbéèrè yìí. Ìbéèrè wọn ti mo bá gbé bọ́ọ̀ ni a ṣe lè kí pípì tó bá jẹ́ ìlàkà mẹ́ta bọ́ọ̀ ẹ̀ lè dáhùn òkè ṣe máa kálàmù ní àmì ìdílé ẹ̀ bọ́ọ̀lù ẹ̀ máa fi. Ìbéèrè ẹ̀rẹ́ ni pé ṣé àdìmọ́ ẹni tí ààrẹ ń ṣe tó jẹ́ pé wọ́n bá fọ́ ní kú wọ́n fọ́ la dìde lábẹ́ òfin ṣẹ̀rí à tó wá pé bí Yorùbá tẹ sọ ni ọjọ́ tó fi kú ọ̀nà òní ṣẹṣọ yá ọjọ́ tó bá fi dìde yóò ṣẹṣọ yá àti táwa pé Yorùbá àwọn asọ́gun wọ̀bẹ̀ ìjọba ọdún kú fọ́lá ń dé ìjọba kú kò ṣẹṣọ yá níjọ́ tó bá ti dìde yóò ṣẹṣọ yá ọ̀nà tó wá pé àárẹ̀ ti ń ṣe àárẹ̀ gbogbo ìṣẹ́jú ni àárẹ̀ gbogbo ìṣẹ́jú aya ni sọ irú eléyìí tí àwọn olùtọ́jú aláàrẹ̀ àwọn dókítà tó bá sọ pé àárẹ̀ tiẹ̀ ti ń ṣeun ó ti dé ìpele tó ti pa àti sọ̀rọ̀ ìtìnù kò lè gbádùn so ikú nìkan náà ló kù tí ọmọ àrètí tó bá ti dájú báwọn adépọ̀rọ̀ rẹ̀ ti dàbí tarúgbó àjẹpá yóò máa bọ́ aláìní dípò síra àmọ́ tó bá sọ pé ti ń ṣèyàn pẹ̀lú ìtọ́jú tí ń gbà yìí tó bá mójútó oògùn tí ń lò tó bá fi lọ́dún méjì yóò kó mbẹ yóò máa ṣírò iye rọmọbọ́n tó bá jẹ ni gbogbo ẹ̀ ní ọ̀sán hmm. eléyìí ń jẹ bó ṣe jẹ. wọ́n ní táwọn bá fẹ́ ṣe sọ̀dátù wítìr ní rákà mẹ́ta báwo làwọn ti ṣe tó bá wù ọ́ ó ṣe rákà méjì wá sálámà wàá tún dìde wàá mú rákà ẹlẹ́kẹta wá tó bá parí ọ̀nà wàá sálámà ó tún mẹ́sìkì rákà mẹ́ta sálámà méjì tó bá sì wù ọ́ ó lè ṣe mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ tó bá parí alákọ̀ọ́kọ́ wàá dìde lọ sí tẹlẹ́kejì tó bá parí ẹlẹ́kejì wàá dìde lọ sí tẹlẹ́kẹta ìgbà náà ló tó ṣe tashahhud tó wàá sálámà ẹ̀yọ̀ kan. zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. Wàlẹ́kùn sọ́lọ́run wà hàtùlá. Wàlẹ́kùn sọ́lọ́run wà hàtùlá. Ó kọ́lù ẹjú pé. Ìbéèrè yìí. Ọmọ ọ̀kan ọ̀rọ̀ fún ìdùn, ó ti ṣe ṣe àbúwá ìdùn, ó máa ti fẹ́ kẹrẹ̀bẹ̀ kẹrẹ̀bẹ̀ yẹn padà, wọ́n á ṣe fẹ́ ìgbẹ̀gbẹ̀ òní. Ẹlẹ́kìtì ẹ̀rẹ̀ jẹ́ pẹ́ ní àkàkà wa, òkè sáwẹ̀, láì bá jẹ́ ló máa jẹ́ kì í ṣe pé ó máa ma gbé kẹ̀lẹ̀bẹ̀ mi ni tí kẹ̀lẹ̀bẹ̀ bá ti yọ títọ́ bá fẹ́ gbé mi òǹfọ̀fọ́n fàmà lọ́wọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni tí èsì pọ̀ parọ́ rẹ̀ eléyìí ò ní pa sùyàmù rẹ̀ lára torí pé n tí ń kó bá sùyàmù rẹ̀ ju agbára rẹ̀ lọ nítorí ó sì bí wá léèrè ní ta lágbára lórí ẹ̀ yàtọ̀ sí ta lágbára lórí ẹ̀ tìrẹ́ náà là ń sọ pé tó bá kí kẹ̀lẹ̀bẹ̀ náà ń bọ̀ látàgbárí kò dúró níka ẹnu ọkàn bọ́ sọ́nà fún un olúwa ò ní bí ọlẹ́rìí ń pẹ̀lẹ́ yìí àmì ètò ìṣe kó ti bọ́ sórí ahọ́n rẹ̀ tó lè tú dànù tó kọ̀ láti tú dànù tó wá gbè mí eléyìí ni máa ń ṣe palára fún ṣìyà ni wọ́n sì béèrè kan tó pàtàkì ẹlẹ́nìkan mùsùlùmí la mọ̀ sí tẹ́lẹ̀ ó tó di pé ṣìyà Ramadan dé lójijì lọ́wọ́ ní sátidé ló ń jẹ́ ní àbí sannde sàràfà ní sì ń jẹ́ tẹ́lẹ̀ kó láti wá fẹ́ sí lẹ́yìn àwọn mùnáfíkì àdínì nù nítorí pé mùnáfíkì àdínì kò síbà ti ṣe fẹ́ dàmà hmm. àfi kó lu ẹlẹ́dàá kó tú àṣírí ẹ̀ hmm. àbí kó àṣírí ó sì tú gbòòrè àhàn rẹ̀ tó hmm. mùnáfíkì àdínì nù eléyìí ìṣe mùsùlùmí rárá rárá kìí ṣe mùsùlùmí rárá rárá Ramadan gbọ́dọ̀ tán kó pònú rẹ̀ ọmọ abọ̀ wa mọ́tíláṣí o àfi kó fi hàn pé òun ṣẹ̀ṣẹ̀ di mùsùlùmí tuntun ni òun sì ṣetán láti pa gbogbo òfin olú ẹlẹ́dàá wa òun ṣetán láti pa mọ́ ó máa ń ṣe ni níyàlẹ́nu fọ́pọ̀lọpọ̀ mùnáfíkì sẹ́rí bí Ramadan ṣe dé yìí ojú pé gbogbo yín ó kù hmm. ni wọ́n fi máa wò yín hmm. kí yín ọmọ jẹun ẹ ṣe wáyà oúnjẹ ńlá tẹ́gùn tà mí hmm. ẹ dákun ńgbà ọ̀la jẹ kan báyìí sùkí á ní kí wọ́n má jẹun kí wọ́n má jẹun báwo àwọn òwò máa ń sẹ̀ nítorí ká lè jẹun à ń jẹun láti gbẹ̀mí wa rónì ìsẹ̀mí tiwa kìí ṣe ń tọ́ dá lórí wípé oúnjẹ iná la dúró láyé tá à ń fi jẹ à ń jẹ ìwọ̀nba láti gbẹ̀mí wa ronú a sẹ̀mí nítorí ká lè máa jẹun torí ìdè eléyìí báyìí ẹ̀yin sì mọ̀ pé nù gbèsè ayé tiwa yìí tíbi tí ò jìnnà sí kálukú wa àwọn èèyàn pọ̀ jantirẹrẹ nítòsí wa tó ṣe pé ibi ni ń pa wọn lójoojúmọ́ tí wọn ò rí nǹkan fi lè mú kó so olúwa wa ní kí wọ́n ṣe sùn yá ọ́ tẹ̀tara rẹ̀ gbalada ó tún gba làádà orí ayé orí alkiyama gbogbo ń tolú owó mọ̀yàn lára nígbà tá a bá kú tá a fi rí ibi ire sọ̀ sí wọ́n á pè wọ́n fẹ́ ṣe ọ̀dàbí pé àwọn wọn yẹn tó bá pera rẹ̀ ní mùsùlùmí tẹ́lẹ̀ náà mùnáfíkì àdínù sábẹ́ òfin ṣẹ̀ríà àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà sọ pé tá a bá rí èèyàn tá a mọ̀ ní mùsùlùmí tó bá wá màmá tó màmá tó ṣe pé ọmọ màmá ṣe ṣòyà. So so ọmọ àmà já wọ́n ní ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ọkọjá àtẹni tó ṣàgbèrè ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ọkọjá àtẹni tí mu tí tí mu láàmú para kọ́lá Ibn Taymiyyah rahimahullah wọ́n sọ pé ẹni tá a bá mú tó bá ṣe bẹ́ẹ̀ ó yẹ kó gba ìbáwí tó ní agbára hmm. kọ́lá ń gbà mí wọ́n bá ìbáwí ń débi pípa so àwọn kẹta àwọn wò bí eré ń sọ pé lásán kọ́lẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ mùnáfíkì àdínì tí ọmọ pé rẹ mùsùlùmí tí wọn làwọn fẹ́ ṣẹ̀ríà àwọn fẹ́ ṣẹ̀ríà torí pé àwọn náà lọ dáràn kí ṣẹ̀ríà tí páńpẹ́ rẹ̀ ó mú. gbogbo orú àwọn wọ̀nyẹn tẹnu pé má ti fẹ́ nìkan jófin ará yòókù ọgbọ̀rọ̀ ṣẹ̀ríà ò nídìí kan pààyàn ṣẹ̀ríà ò nídìí kan náyàn ṣẹ̀ríà ò nídìí kan bẹ̀yàn lọ́wọ́ rárá àmọ́ tó bá ti mọ̀ pófin yìí ń bẹ o wọ́n á sì fòfin yìí sílẹ̀ nítorí ẹ̀fẹ̀ wọ́n ó lò ó tí ìwọ bá ti jẹ́ kí ajé rẹ̀ kó sí mọ́ lórí ìwọ ló jìyà rẹ̀ ẹ̀rí pé kálukú ọmọ wọn ara rẹ̀ kálukú sàgbéjẹ mọ́wọ́ àbí kágbéjẹ sora rẹ mọ́ ọ lọ́wọ́ ẹ̀kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni torí de eléyìí gbogbo ọ̀rọ̀ àmúnáfíkì hàn òní mùsùlùmí ni ọ rọmọdán wa dé ọwọ́ pààrọ̀ kọ tí rọmọdán bá tún lọ tó tún lọ tún di mùsùlùmí àmúnáfíkì tó fojú hàn lélẹ́yìn. a legacy center of excellence with classic education for modern achievers from adorable to awesome, where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi tẹ́ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ òjúdá pọ́nbélé Alimadina Schools pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan là ń sọ pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tọ́pá tàgbáyé mu láti ìpele kindergarten nursery primary àti secondary láàyè ìgbaniwọlé ń bẹ báyìí èdè òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lárúbáwá ẹ̀sìn islam sì dẹ́mọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbóríyìn àyẹlẹ́gbẹ́ bọ́dì náà sì bẹ̀rẹ̀ mọ́rẹ́mọ́ alimadina schools a ray of life, easily reachable inexpensive pursuing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of alimadina center papa abẹ́dẹ̀ area Ògbómọ̀ṣọ́ our Arabic and Western education education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. Visit Ali Madina schools at gmail.com or call 0032 85 0466. Al Madina schools, Papa Bede area, Ogumasho, inspiring. ẹ jẹ́ kí n máa sọ alẹ́ pé bí ibn báyìí jàálá ní iná rọ̀mọ̀dọ́n báyìí lójoojúmọ́ iná rọ̀mọ̀dọ́n báyìí ìdánilẹ́kọ̀ọ́ ó máa ń wáyé ní Al alimadina center pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ní mọ́ṣáláṣí Al alimadina center pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ní ibùn láìjálá ìdánilẹ́kọ̀ọ́ yìí ó máa ń gbìnàyà ó máa ń bẹ̀rẹ̀ láti ẹ̀yìn sọ̀rọ̀tìlẹ̀ asiri ní kété lẹ́yìn sọ̀rọ̀tìlẹ̀ asiri náà ni ìdánilẹ́kọ̀ọ́ yìí ló máa ń wáyé ní gbogbo ojoojúmọ́ iná oṣù alápàlẹ̀ Ramadan yìí adé Allah subhanahu wa ta'ala kó ṣe níràn fún ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká gbìyànjú láti máa wá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yìí Allah subhanahu wa ta'ala yóò sì ṣe lọ́kàn lára sábàbí dáadáa fún aláyé àti ní àlùkí àmà ẹ lórúkọ yín ọ márùn-ún sọlọ́run ọ̀rọ̀ sọlọ́ ọkọ̀ yín ọdún pé láti ìlàrí bọ̀ wọ́n ti bímọ wọ́n nílé ara wọn àwọn tí àwọn bí lọ́sọ̀ wọn. Àwọn òjì fẹ́ra wọn ní ẹjọ́ ètò lẹ́nu. Wọ́n ti mọ̀ pé ẹlẹ́jọ́ wọ́n ti mọ̀ pé ẹ̀ yín. Ṣé lẹ́jọ́ máa wà ń kó àǹkó òtíkìnà? àǹkó ti kìnnà nítorí ti fẹ́ bí wọléwọ̀de nù hmm. wọléwọ̀de pada bi padà bí ìṣekúṣe hmm. pada di pé abimazina tó ń torí tẹ́lẹ̀ kí lẹ́ ń wo ọ̀ràn hmm. kí lẹ́ ń wo ọ̀ràn tó fi jẹ́ pé tètè bani lọ́kàn jẹ́ jù náà ni pé gẹ́gẹ́ bó níbèrè yìí ṣe ń ṣèbéèrè ike sùn lè máa wà ń kó pẹ̀lú ẹ dákun kí ló bí gbogbo orú àwọn wàrà dáradára bá ìgbà tó yẹ kó o nífẹ̀ẹ́ rẹ̀ gidi ìgbà tó yẹ kó jẹ́ pé o súnmọ́ lọ́pọ̀lọpọ̀ pé à mo fẹ́ràn rẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ wọ́gán tí mo nífẹ̀ẹ́ mọ́ afẹ́ yìí ìgbà náà lọ́ máa ṣèṣe pé o tiẹ̀ fẹ́ o sì fẹ́ àti pé wo eléyìí ṣé wo ẹ̀ lóye ká tiẹ̀ pọ̀ fẹ́ tó bá dáhùn kó lẹ́yìn tó fẹ́ tán ó lè má ju ẹ̀mẹ̀ta lọ lẹ́yìn rẹ̀ kódà à ń kó tiẹ̀ òun lè má wọ̀ kó lè ti fi hàn pé òun kórìíra rẹ̀ mm, mm. àmọ́ ńgbà tí ò tí wọlé nítorí pé àṣetán nìyí torí pé àṣetán ni fẹ́ sọ̀nà báwo ni imú ẹlẹ́dẹ̀ẹ́ ó sì wọgbà mm. tábùrọ̀ ṣẹlẹ̀ torí ẹ̀ yóò máa sí obìnrin lọ́sọ̀ọ́ fún tí ó máa wò pé kò sóbìnrin tó dàbí rẹ̀ láyé yìí ah kóbìnrin ó dàbí ẹ̀gbin báyìí kóbìnrin ó ṣe kíní kan tó bá ti wá dípọ̀ fẹ́ tán bàánà mi di pé kíni so nítorí délé kìí ṣe é wù yín kẹ́ ẹ ṣe ń tọ́tọ́ lásìkò tó yẹ kẹfì tẹ̀síwájú pẹ̀lú dáadáa sọ pé níṣẹ́ wọn mọ̀ ń lé wọn ní kí wọ́n á ní kí ni hmm. tí wọ́n bá súnmọ́ ní ìtọ́ba tó ń sọ̀rọ̀ nípò ṣe zìnà wọ́n gan alára tó lè sọ pé ìyàwó rẹ̀ lọ́ọ́ bá lò hmm. òun gan alára tó ní sọ pé ìgbà ojú dúdú lọ́rọ̀ òun tó hmm. ń torí délé ẹjá bẹ̀rù Allah lẹ́yìn náà àwọn òbí ọmọbìnrin màtáyìn náà ti mọ̀ pọ́ fẹ́ fẹ́ ni kí ló dé tẹ̀ pé kọ́ máa òbí tiẹ̀ náà wà fẹ́ so yìí kàbùrọ̀ má dágbà sí i èwo obìnrin náà tó máa tán rẹ̀ dànù ó lè pọ́n kéré hmm. ó dàbí ètí ọ̀rọ̀ kọ ni ọkọ ti wá rí ọkùnrin ti rí pọ́n fẹ́ fẹ́ hmm. ó sì wò ń láti fẹ́ ọwọ́ ajá lọ ra àwọn òbí rẹ̀ olókù díẹ̀ ìgbà wo lọ ra òbí rẹ̀ ókù díẹ̀ ókù díẹ̀ ókù ah, ṣe ni hmm. ọ̀rọ̀ akẹ́ sùkúù náà lọ lọ ti parí ó tún wá lóun tún fi rọrùn síbi iṣẹ́ mi ọ̀dà bọ́ ọ bá dé ọ̀dẹ̀ òun òun ò ní kọ̀ fún ọ láti lọ kọ́ṣẹ́ ń parí ọ̀sàtún ló díẹ̀. ṣé ọkùnrin yẹ kó lọ wẹ́ wẹlụ àbí ọ̀yẹ́ kó lọ wẹ́ dúró dè ranù lélẹ́yìn hmm. tí ó padà di pé wọ́n ń ṣe ranù hmm. àti àwọn ló fẹ́ wù lára rẹ̀ máa ń gbọ́ bá ti bá ṣe ranù hmm. ọjọ́ ti ṣe jẹ́. 08085677726, 08085677726, plus 2348083293896. Ẹ jẹ́ kí more mú ìbéèrè lè wá. Ọ̀rẹ́ ẹ̀gẹ́ bí ọ̀rẹ́ ẹ̀jẹ́ ká mú ìbéèrè yìí. Ẹ lórúkọ yìí o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ó kọ́ yọjú gbé. Ìbéèrè yìí. Hello, hello, hello. Ó ń ṣe bákan bákan. Ẹni tí a bá rẹ̀ ṣe ìtọ́rù. Ẹni tí a bá rẹ̀ ṣe ìtọ́rù ní àìkan wá lóní àdáwó mọ́ àdáka sọ́ọ̀tì àti èyí tó wá tó ní pé ara ó lọ́ ẹ̀ Bẹ́ẹ̀ bá ẹ̀rọ ìgbọ́n ọ̀rẹ́ tó sọ ó fi ó ṣe àtẹ́lẹ́kùnlẹ̀ sí alhamdulillah oríṣiríṣi àwọn alkaru tí ó wá kìí ṣe gbogbo ẹ̀ náà ní kẹsì tó kọ́ àwọn kan wà tó fẹsẹ̀ rìn lọ allahumma laka samt wa bika amant wa ala rizqika aftart kò fẹsẹ̀ rìn lẹ̀ kò fẹsẹ̀ rìn lẹ̀ èyí tó fẹsẹ̀ rìn lẹ̀ tí ẹ máa ṣe náà ni zahaba adh-dhama'u wabtallatil 'uruq wa thabata Allah. ذهب الظمأ وبتلت العروق وثبت الأجر إن شاء الله eléyìí kò yọ àwọn ọ̀dọ́ lẹ̀ àtàwọn bàbá bàbá àtàwọn màmá màmá àtàwọn ọmọ wa kéékèèké àdúrà tánàfi sallallahu alaihi wasallam kọ́ wa kó ká máa ṣe tábà sínú nù torí ẹ̀ gbogbo alábùkátà pé ká kọ̀ ọ́ ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله a rí nínú Hisnul Muslim eléyìí tá a túmọ̀ sí de Yorùbá àdúrà tá a ṣe nígbà tá a bá fẹ́ sínú ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله àwọn ẹni tí wọ́n jẹ́ àwọn aṣíwájú àwọn èèyàn níbi ẹ̀sìn láàyè gbogbo ẹ jẹ́ kí ó jẹ́ ọ̀kan nínú nǹkan tẹ́sí yé àwọn èèyàn nínú ìbánisọ̀rọ̀ yín ẹ jẹ́ kó yé àwọn jàmáà mọ́sálásí yín kí làdúrà tí wọ́n ní ká ṣe nígbà tá a bá sínú. àwọn nǹkan tí ó wúlò tí ó wúlò fáwọn èèyàn ẹjọ́ jẹ́ pé lọ́pọ̀ jù nínú tẹ́ máa bá wọn sọ ìmọ̀jọ jẹ́ pé wóróbótó wóróbótó ká tí ó wúlò rádaràda àwọn ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ iná lẹ́ máa bá àwọn èèyàn sọ nítorí pé àwọn èèyàn yóò máa ń pa ẹ̀sìn ẹ̀yin sì ti wà níwájú wọn gẹ́gẹ́ bí ẹni tó máa ń pa ẹ̀sìn sọ ẹ̀yin ní kẹ́ ẹ fi wọ́n mọ̀nà ẹ mọ̀jọ wọn sì nà máa yín lọ́wọ́ zahaba wàmáwó وبتلت العروق وثبت الأجر إن شاء الله في قوة الله عز وجل يوسي سنراه اللهم جزاكم الله خيرا شيخ lẹ́ẹ̀kan ṣẹjẹ́ tí wọ́n sọ lẹ́pẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tó máa wáyé lójoojúmọ́ nínú oṣù àwòrán Ramadan yìí ní mọ́ṣáláṣí la Al-Madina Center pápá bẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ní kété láti òun sọ láti ilẹ̀ asùn ìrònà ìdánilẹ́kọ̀ọ́ ló ti máa ń gbìyànjá ìyẹ́ká lọ́gbọ́lọ́gbọ́lọ́gbọ̀n lọ́sùn ọ̀tọ́lá adẹ̀bìsìn ẹ̀lọ́kọ̀ọ̀kan lẹ́sùn lórí ẹlọ́kọ̀ ní ọ. Àríkùn sọ́lọ́wọ́ ni ìbéèrè yìí? Ọmọ ní ẹ̀yà àdúrà tó ti lẹ́yìn òun ní àárọ̀. Gbogbo àwọn ìgbà tó ń tàn èèyàn wọn lára ọwọ́ àpò ìfẹ́ papọ̀ kí ọ ọwọ́ àdàmọ bá ọkùnrin méje lórí lọ́tọ̀ ní ọjà tura ọjà ọjọ́ gbogbo lórí lórí. Hello màmá ṣé mùsùlùmí lẹ́yìn ṣé ẹni tẹ́ ń sọ tọ́jọ́ ọkùnrin tọ́jọ́ ọkùnrin ṣé òun èso mùsùlùmí alhamdulillah àkọ́kọ́ bóyá tí ẹ̀yin àti ọkọ yín tó bá lè wá sàlmàdínà tó yọ dáa jù torí pé ẹ̀sùn lẹ́fì kan so òun náà yóò sọ tẹnu ẹ̀ pàápàá jùlọ mùsùlùmí ni mùsùlùmí lẹ́yìn náà ọlọ́jẹ̀ ká fárí lẹ́yìn olórí so ẹ lè wá sí àlùmọ́dínà pàápàá jùlọ ní gbogbo ọjọ́ tàlátà so àwọn nítorí ajẹ́ má bá àwọn àmọ́ bá wọn dá sí olú ẹlẹ́dàá kó gbàdúrà tàlátà níjọ́ náà. جزاكم الله كل خير يا شيخ في الدنيا والآخرة بإذن الله الشيخ